muhammadu muhammadu. ó ń ṣe ọlọ́run kò bá dà kẹ́ yọ̀ǹda fún mi kí n lọ́mọ ọ̀dọ̀ tí ó máa ràn mí lọ́wọ́ anábì lóhùn gbọ́ anábì lọ́wọ́ ọmọ lọ́wọ́ ọmọ ó ẹ máa wọ ọlọ́run wọ́n tún já ìdùnnà fi sẹ́bílì la ibi àmúhàlì gùn wàá. ذلكم خير Aisha bá lọ gba ọmọ ọ̀dọ̀. Buhaya. Ọmọ ọ̀dọ́ ń wọnú ilé òsì ọlọ́run. Kèjù sẹ́jú kan lọ. Jìbìrìlù bá sọ̀kalẹ̀ wá bá nàbì. Ẹ̀yin wá nàbì wá. Jìbìrìlù ni ó ṣe ọlọ́run ẹni tẹ́ gbà sínú ilé yín nísì nísì tí Aisha ìyàwó rẹ̀ tó gbà sínú ilé nísì tí sọmọ ọ̀dọ̀ Ọlọ́run ni máa fún ọ ní mẹ́sẹ́gì nísì wípé fàyínà ha mi ni ahàlì náà rí. fàyínà ha ọmọ ọmọ náà ni máa wí ohun tí ẹ ti ti ṣe. fàyínà ha mi ni ahàlì náà fàyínà ahalina. ọlọ́mọ ọmọ náà ni ọmọ ọ̀dọ̀ tẹ́ gbà lẹ́nu sí tó wọnú lẹ́yìn nísìnyí ọmọ náà ni. Ah. Ah, lẹ́ẹ̀kan náà ó ń sin ọlọ́run anabi muhammadu. sallallahu alayhi anabi bá pe aisha onírẹ̀ aisha ẹni tó gbà sínú ilé nísìn mo rí mẹ́sẹ̀gì látọ̀dọ̀ ọlọ́run mo rí rìsáàlà wọn lọ́ọ́ máa náà ni nísìn palẹ̀mọ́ rẹ̀ kọ́ máa kó palẹ̀mọ́ ẹrù rẹ̀ kọ́ máa lọ kó rẹ̀ kó máa lọ Aisha wa wò pé kí ni kó wọn ṣe Aisha wa fún ní dàbídù mẹ́ta ó ní wọ ọmọbìnrin kékeré tí mo gbà ó máa lọ ànídìí ọ ànídìí ẹni tí ó máa ràn wá lọ́wọ́ mọ́ wá máa lọ ọmọ àwọn sì ti mọ̀ pé ilé ànábì lòun wá. wọ́n tún jẹ́ ẹni tó tàbí tàbí lílá yìí bí abẹ́wà nìkan wà á ń fòṣe kọ́ ọ. òun wà ní oṣù ọlọ́run òun wà ní muhammadu. dàbídù tí wọ́n fún un ó fi bànújẹ́ ti bànújẹ́ ló fi gbà á ó gbà ó wá jáde ti bànújẹ́ ni wọ́n ń sunkún ibi tó ti jáde tí ń sunkún tí ń lọ ló bá pàdé alubára kan afọ́jú ni òun ní ẹ̀bùn mi ń torí ọlọ́run ẹ̀bùn mi ń torí ọlọ́run ẹ̀bùn mi ń torí ọlọ́run ṣàánú mi ẹ ṣàánú mi lẹ́ẹ̀kan náà dàbídù mẹ́ta tí wọ́n kó fún. خير لكم إن كنتم تعلمون gbádùn mi dáadáa ó oh, ń fún alubára ń fún onídàbídò tán ọlọ́run tó ní rẹ̀ jìbìrì ìlú wàá padà sọ́dọ̀ àdẹ́bì. wàá tọ́lọ́ fún ànábì ní mẹ́sẹ̀gì padà wípé kí ni wípé ẹrú àwọn ọlọ́run ta lẹ́nu nẹ́ni kó sọ fún Aisha kó lọ́gùn rẹ̀ kíákíá nísìn kí wọ́n wà á rí kí wọ́n pè é padà nísìn fa ináhà mi ní ahali ìdáná ó ti dẹ́ni àdìdáná padà o. ẹ pariwo ọlọ́run dáadáa. mi ní ahali ìdáná. ó ti dẹ́ni àdìdáná padà o wọ́n wá wọ́ ọmọbìnrin náà lọ ọmọbìnrin òun wá padà sínú ilé Aisha. Allahu Akbar. látara kíni látara dàbídù mẹ́ta. wọ́n tún jẹ́ inú dàbí sẹ̀bí nílà ibi àbẹ̀wálì gbọ̀ngàn mojú bọ̀ wọ̀.